Well, Hallelujah. Hallelujah. Let us start our uh, service by going into opening the Ekubalomu Baja. ọ̀sánná ìyè ìyè olúwa lógo let us go on our knees and confess our sin before the Lord God Almighty àdá kò sí. kí olúwa gbogbo kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn wa ó sì dárí ẹ̀bi ẹ̀ṣẹ̀ wa jì wá láì lórúkọ jésù kristu olúwa wa sáàmù àjùmọ̀ká ẹ máa fi tọwọ́tọwọ́ tẹ̀lé yín báyìí pé ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣẹ̀wọ̀n ìfẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìrọ̀nù ọ̀pọ̀ àánú rẹ̀ wẹ̀mí ní àwẹ̀mọ̀ kúrò náà ṣe é dè mí kí o sì wọ̀ nínú kúrò nínú ẹ̀ṣẹ̀ torí tí mo jẹ́wọ́ ìrékọjá mi ní ìgbà gbogbo ní ẹ̀ṣẹ̀ mi sì bẹ níwájú mi ìwọ ìwọ ní kọ́sọ́ ní mo ṣẹ̀ sí tí mo ṣe kúrò níwájú rẹ kí a lè dá ọ láre láti ọba ń sọ̀rọ̀ kí ara rẹ kí ó lè mọ̀ nígbà tí ọba ń ṣe ìdájọ́ kíyèsí nínú àṣedédé la gbé bí mi àti nínú ẹ̀ṣẹ̀ ìyá mi sì lóyún mi kíyèsí ìwọ fẹ́ òtítọ́ ní inú àti ní ìhà ìkọ̀kọ̀ mo yóò mú wa mọ ọgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristi fọ̀ mí èmi yóò sì mọ̀ wẹ̀mí Olúwa èmi yóò sì fún ju ẹ̀bùn wúlọ̀ wọ́n mi gbọ́ ohun ayọ̀ àti nílé dùn kẹ́ àwọn egungun tí ẹ̀ṣẹ̀ ti ṣẹ́ mi kan kó lè máa yọ pa ojú rẹ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ ni kí ìwọ kí ó sì nu gbogbo àṣírí dè mí kúrò lọ́yà títí sínú mi ọlọ́run kí ẹ̀sùn tún ọkàn dídúró ṣiṣẹ́ sínú mi má ṣe ṣá mi tì kúrò níwájú rẹ kó má sì ṣe gba ẹ̀mí náà rẹ lọ́wọ́ mi má yọ bàbá rẹ padà tọ̀ mí wá kí o sì fi ẹgbẹ́ òmìnira rẹ dè mí dúró nígbà náà lèmi yóò máa kọ́ àwọn olùrékọjá lọ́nà rẹ àwọn ẹlẹ́ṣẹ̀ ló sì máa yí padà sí ọ ọlọ́run gbà mí lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀ ọlọ́run ìgbàlà mi ahọ́n mi yóò máa kọrin òdodo rẹ kíkan olúwa ọ̀ṣí mi ní ètò ẹnu mi yóò sì máa fi yìn rẹ̀ hàn torí wọn kò fẹ́ ẹ̀bọ tí èmi bá rú nínú rẹ kò dùn sí ọrẹ bọ sísun ẹbọ ọlọ́run ni ìrònújẹ́ ọkàn ìrònújẹ́ àti ìrora àyà ọlọ́run oníwọ̀kì yóò gàn ṣe lè níbi inú rẹ sí ní ọmọ ọ̀dọ̀ rẹ kó sì gbódìgbà láyé mi ká ní ìgbà náà inú rẹ yóò dùn sí ẹbọ òdodo pẹ̀lú ọrẹ bọ́ sísun àti ọ̀tọ̀ọ̀tọ̀ ọrẹ bọ́ sísun nígbà náà lèmi yóò fi ijó àti orin ayọ̀ dúpẹ́ wọ́n ti pẹ̀lẹ́ ọlọ́run àmì kò ní fún bàbá kò ní fún ọmọ kò ní fún ọlọ́run mímọ́. olùwàjọba jẹ́ kí àwọn ènìyàn kó wá rírì ó jókòó lórí àwọn kérúbù ayé kó ta gbọ̀ngbọ̀n olúwa tóbi ní Síónì ó sì kájú kúlẹ̀ yìí lọ kí kí ó yẹ orúkọ rẹ̀ tó tóbi tí ó sì ní ẹ̀rù ìmọ̀ ni òun tó fẹ́ dájọ́ pẹ̀lú ìwọ fi ìdí àìṣègbè múlẹ̀ ìwọ ń ṣe ìdájọ́ àti ìrònú ní Jákọ́bù ẹgbẹ́ Ọlọ́run wa ga kí ẹ sì foríbalẹ̀ gbé àpótí ìsẹ̀mímọ́ rẹ̀ lórí mímọ́ ni òun Mósè àtàrà nínú àlùfà rẹ̀ di Sámúẹ́lì náà ti ń gborúkọ rẹ̀ wọ́n ké pẹ̀lú wàásù dá wọn lóhùn ó bá wọn sọ̀rọ̀ náà wá wọn sọ́mọ̀ wọ́n parí rẹ̀ má ti lọ́nà dúdú fún wọn ìwọ dá wọn lóhùn Olúwa Ọlọ́run wa ìwọ Ọlọ́run tó dáríjì wọn bó tilẹ̀ ṣe pé ìwọ ṣẹ̀sán ṣe wọn ẹgbẹ́ lọ́lọ́run agá tí ẹ̀sìn náà ṣe bí òkè mímọ́ rẹ̀ torí mímọ́ ni lọ́lọ́run wà láì àti láì láì kò ní fún bàbá kò ní fún ọmọ kò ní fún lọ́rọ̀ àmì mọ́. tí ó ní ọlọ́run bá jáde ó bá lọ láti ẹkún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀ lọ́sọ̀rọ̀ torí tí olóòfin dayé sọ̀rọ̀ lórí okó síbi kan lórí àwọn oṣù omi tani yóò kó lóògbé olúwa lọ àtàgbọ́gbọ́ mímọ́ rẹ̀ ẹni tí ó ní ọmọ àti àyàwó fún ẹni tí gbogbo ọkùnrin sọ́kè sábàtúbọ̀ sí fúnra ẹ̀tàn ó yóò ní bùkún lọ́wọ́ olúwa àti olódó lọ́wọ́ lọ́dún gbala rẹ̀ àwọn náà rẹ̀ ní í ìran àwọn ní í àfẹ́rí rẹ̀ ní í àfẹ́rí ojú rẹ̀ lọ́dún jákọ́bù ẹgbẹ́ orí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà káyọ̀ gbé sókè lẹ́gbẹ́ yẹn yé yọ̀ọ́ ọlọ́run àwọn ọmọ ogun olùyàmí àgbà ìsinmi mọ́. àmì jésù. wọ́n ní ọba ògo yìí olúwa tó lé tó sì lágbára olúwa tó lágbára ní ogun ní ẹgbẹ́ orí sókè yẹn nú ọ̀nà káyọ̀ gbé sókè lẹ́gbẹ́ yẹn yé yọ̀ọ́ ọlọ́run àwọn ọmọ ogun olùwàyàlú lè sinmi mọ́. àmín jésù. gbogbo ọkùnrin tí ń gbé bí àti tí ń bọ̀ olùwàyà sinmi mọ́. àmín. wọ́n ní ọba ògo yìí olúwa ọlọ́run àwọn ọmọ ogun òun náà ló bá ògo láì àti láíláí. àmín ní fún bàbá. ní lórúkọ Jésù ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba ọlọ́run Abraham ọlọ́run Isaac ọlọ́run Jacob ọlọ́run Mose ọlọ́run Aaron ọlọ́run Joshua ọlọ́run Elijah ọlọ́run Elisha ọlọ́run Samuel ọlọ́run David ọlọ́run Solomon ọlọ́run baba ńlá méjì láti ń gbénu àpótí májẹ̀mú adébàdúgbò ńlá rẹ olúwa sọ̀kalẹ̀ wa. Amen àwọn ọmọ rẹ ababuru lábẹ́sẹ̀ wa gbogbo kérubù sẹ́ráfù àforíbalẹ̀ lónìí ọlọ́run gbàjúbà wa àdúgbò ọlọ́run bàbá àti sàjúbà ìjúbà ẹ̀ẹ́kàjúbà bàbá gbàjúbà wa lẹ́ẹ̀kejì àdúgbò ọmọ jésù kristi ọ̀dọ́ àgùntàn àti sàjúbà ìjúbà ẹ̀ẹ́kàjúbà ọlọ́run ọmọ gbàjúbà wa lẹ́ẹ̀kẹta sí olùdùnnú òde ọ̀run àṣì sàjọyà ọba jáde má tọ́nu lé òjì kan dúdú ọba mi ò yọ fìdí wẹ́wọ̀ àlà àṣẹ ńlá ọ̀run ti ń gbé àṣẹ ayé mi erin ńlá ọ̀run ọba ti ń gbé orin ayé mi ẹkùn ńlá ọba ti ń fi ẹkùn ayé ya pẹ́rẹpẹ́rẹ olóko nínú ọlẹ́rù ni ìyọba alẹ́ agbára tọ̀run àdìtú forí sọ̀lú ọba àwọn ọba ọba tá a tú tá a ò rí tú.